السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله àwọn aṣọ ọlọ́run ọba kó kúrò lọ́dọ̀ èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ a pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run nínú Ramadan lecture wa ní àná abára wa sọ̀rọ̀ wípé Mu'azu bun Jabal ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ó sì kírun fún wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣáájú rẹ̀ nínú àwọn àgbà sọ̀hábà gẹ́gẹ́ bí Abu Ubaida bun al tí àwọn náà tí wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Mu'azu bun Jabal òun náà ó bá àwọn èèyàn sọ̀rọ̀ tí ó sì kírun fún wọn tí a sì jóyè rárá wípé àìsàn tọ̀húnù yìí ó gbá òun náà mú àti ọmọ rẹ̀ tí í ṣe abdulrahman bun maasi bun jabal ní òní a bára wa sọ̀rọ̀ lórí ntí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí àìsàn yìí tí ó mú muasu bun jabal. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما مات معاذ بن جبل نباتي أيسان طعون يتي أم معاذ بن جبل تي أيسان سيقا استقلف أبو عبيد على الشام أمر بن العاصي أبو عبيد تي أجي أولوري أمام istekilafa ala ṣáàmì ó wá fi ṣe àrólé lórí àwọn aráàlẹ̀ ṣáàmù nígbà náà amúrò bonẹlẹ aasi ẹni tí ó fi ṣe àrólé lé wọn lórí òun náà ni amúrò bonẹlẹ aasi fàkọ́mà amúrò finnẹ́sì khatiban amúrò bonẹlẹ aasi òun náà dìde láàrin àwọn èèyàn tí ó sì bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àwọn aṣáájú rẹ̀ náà ṣe bá àwọn èèyàn sọ̀rọ̀ faqala amru bun aasin ó sọ báyìí wípé ayuha annasu ó ní mo pé ẹ̀yin èèyàn haza tọ̀ọ̀rùn ó ní ẹ̀rí àìsàn tọ̀ọ̀hún yìí rígísùn ó ní nǹkan ìwọ̀ ni o fatafarraku nígbà tí ó ti wá jẹ́ nǹkan ìwọ̀ fatafarraku ẹ̀yin náà ẹ pínra yín ká fún un eléyìí ní í ṣe déédéé ọ̀rọ̀ tí ọlọ́run bá tí ó bá sọ nínú alukurani níbi títí ń sọ báyìí wípé ya ayu alladina amanu ó ní a pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ innamal ó ní ẹ̀rí ọtí mímu wal àti tẹ́tẹ́ títa wàlẹ̀ ansọ́ọ̀bù àti ìmọ̀ fún òòṣà ní nǹkan yàtọ̀ sí ọlọ́run wàlẹ̀ azìláàmù àti ìmọ̀ fi ọfà láti fi mọ bí nǹkan ó sì rí bóyá yóò dáa ni àbí kò ní dáa ni rígísùn ó ní eléyìí tí a kà kalẹ̀ yìí rígísùn nǹkan ìwọ ni mìnì àmàlì ṣàìtọ́ ni èṣù ní máa ń àwọn èèyàn lọ síbi irú àwọn nǹkan báyìí fàṣtẹ̀nìbù ẹ̀yin tí ẹ nígbàgbọ́ pẹ̀lú àwọ̀ ọlọ́run àti ọjọ́ ìkẹyìn fàṣtẹ̀nìbù ẹ tètè yá jìnnà sí gbogbo irú àwọn nǹkan tí a kà kalẹ̀ yìí nítorí náà ni amúrùbù nàlàásì lòun náà fi bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé aza tọ̀rùnù pé ẹ̀rí àìsàn tọ̀húnù yìí o rígísùn ó ní nǹkan ìwọ ni gẹ́gẹ́ bó ti já sí wípé alkamuru ọtí mímu wàlmáìsirù àti tẹ́tẹ́ àti àwọn yòókù tí a kà fúnra wa tí ọlọ́run bá jẹ́ yíra wa wípé min amali shaitoni kájá sí pé àìsàn tọ̀húnù yìí min amali shaitoni a lè fi òun náà wé wípé níbi nǹkan èṣù ni fatafarraku nígbà tí ó ti wá rí bẹ́ẹ̀ nǹkan tí a ṣe òun náà ni pé kí oníkálukú wa kí a fọ́nká eléyìí ni ọ̀rọ̀ tí amúrò bónà áásí tí ó bá wọn èèyàn sọ nígbà tí ó dìde tí ó kírun fún wọn ó ní áásá tọ̀rúnú ó ní ẹ̀rí àìsàn tọ̀húnù yìí ìríjìsùn nǹkan ìwọ ni fatafarraku ránìwò fi áásí ìṣìlábí ó ní ẹ̀wá rí pé nǹkan tí a ṣe ni pé ní oríkè tí a wà yìí náà fatafarraku ránìwò fi áásí ìṣìlábí ó ní ní orí òkè tí a wà yìí náà a gbọdọ gbọ́dọ̀ súnmọ́ra wa a gbọ́dọ̀ jìnnà síra wa ni ní orí òkè tí a wà yìí náà wá fi ó níbi ibi tí wọ́n wà ní ọjọ́ náà lọ́hùn ó súnmọ́ ibi odò náìlì ní orí òkè tí wọ́n wà ó ní a jìnnà síra wa a covid 19 nígbà tí òun náà ti ń pa àwọn gbogbo àwọn olórí wa ní àgbáyé pátá wọ́n ní nǹkan tí a ṣe òun náà ni wípé kí onílé ó gbélé kí ẹnìkọ̀ọ̀kan wa kí a má bára wa sọ̀rọ̀ nítorí wípé ìmọ̀ kí ẹnìkọ̀ọ̀kan wa ká mọ̀ kó jọ ó lè fa kí àìsàn yìí kí ó tara ẹnìkan kí ó bọ́ sí ara ẹnìkan òun náà la fi rí wípé ní gbogbo àgbáyé pátá àti ibi tó jẹ́ ti mùsùlùmí ni àti èyí tí è ṣe mùsùlùmí gbogbo àti mọ́ṣáláṣí bí àwọn àyè tí a ti mọ kójọ òun náà ni wọ́n ní pé a gbọ́dọ̀ kójọ ní ibẹ̀. qala Sufyan Thawri rahmatulahi àfáàwá Sufyan Thawri ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà kan kí ìkẹ́ ọlọ́run kó máa bá a ó ní azaz zamanu zamanu ó ní àsìkò tí a wà yìí àsìkò kí a dákẹ́ ni wàlùzúmù bùyúùtì àsìkò kí onílé ó gbélé ni a wà yìí wárìdọ̀ bẹ̀lẹ̀kùtì àsìkò kí èèyàn ó yọnu sí nǹkan tí ó bá ní ni àsìkò tí a wà yìí àǹtẹ̀múta kéèyàn ò yọnu sí nǹkan tí ó bá ní títí di ìgbà tí ọlọ́jọ́ ó fi dé ní àsìkò ìgbà tí àfáà Sufyan Thauri tí ó kọ orin yìí àwọn ìjọba ni wọ́n máa ń jẹ́ tírẹ̀tì fún wọn nígbà náà tó já sí pé ẹni tí ó bá ṣe wáàsí tí ó sọ òdodo irú ẹni bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n pa ni nítorí pé ẹni tí ń jẹ́ wáàsí òun náà ni kí a sọ òdodo ní àsìkò ìgbà náà tí àwọn ìjọba wọn tí wọ́n máa fìtínà àwọn oníwàásí ni àfàsòfìàní sàrúlé ni ó kọ orin yìí tí ń jó yé wa wípé yaza zamanu zamanu sukuti àsìkò kéyìn o mọ̀ ṣe wáàsí ni àsìkò tí a wà yìí wàlúzùmọ̀lì bòyúùtì àsìkò kéyìn ó ni àsìkò tá a wà yìí wàrídọ̀ bìlìkúùtì ní tí ọlọ́run bá ṣe fún oníkálukú kó yọ́nú sí ní àsìkò tí a wà yìí à ń tẹ̀mú ta tí tí ọlọ́run bá yóò fi pé ní lọ sí ọ̀dọ̀ ṣùgbọ́n àsìkò tí wà yìí aza zamanu zamanu corona àsìkò tiwa tí a wà yìí àsìkò corona ni a wà yìí wàmúlà zamanu tulbuyuti àsìkò kí onílé ó ni àsìkò tí a wà yìí wàrídọ̀ bilkọ̀lìlì minal kúùtì ntí wọ́n bá fún ẹnìkọ̀ọ̀kan wa nígbà tí wọ́n ní ká gbélé ká jẹ́ kí ó tó wa àwọn tí ó bá dọ́dọ̀ wọn kí wọ́n jẹ́ kí ó tó wọn àwọn tí ò bá dọ́dọ̀ wọn ẹni tó bá ní kóun náà ra ẹni tí ò ní lọ́wọ́ man yasiru ala al-ardi yamutu ẹni tó bá ní òun ò ní tẹ̀lé nǹkan tí àwọn ìjọba wí tí wọ́n bá gbà mú ti rìn lọ lójú ọ̀nà ó fìyà jẹ ni eléyìí ni ọ̀rọ̀ tí amúrò bọ́nà làásì tí ó bá àwọn jama mùsùlùmí sọ nígbà tí Abu Ubaida tí ó fi ṣe àlífà lé wọn lórí tí ó kírun fún wọn tí ó sì bá wọn sọ̀rọ̀ ó ní tí àwọn ó ṣe òun náà ni wípé fatafarako wa ni òfin azẹ ìṣeábí ó ní kí àwọn fọ́nká sí orí òkè tí àwọn wà yìí tí gbogbo wọn sì tẹ̀lé ibí yìí ni àádúró ní òní nígbà tí amúrù bùnà làásì tí ó bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n fọ́n ká kí ni nǹkan tí ó tún wá ṣẹlẹ̀ a máa ṣàlàyé nǹkan tí yóò ṣẹlẹ̀ fúnra wa ní ọ̀la kí ọlọ́run kí ó bẹ pẹ̀lú wa máa salam. السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله àwọn aṣọ ọlọ́dọ̀ ọlọ́run ọba akóṣọ́ wa kúrò lọ́dọ̀ èṣù ẹni ègbé ẹni ẹ̀kọ́ abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run nínú Ramadan lecture wa ní àná abára wa sọ̀rọ̀ wípé Mu'azu bọ́ni Jabal ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ó sì kírun fún gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣáájú rẹ̀ nínú àwọn àgbà sọ̀hábà